مثلهم مثل أكري رأيهم مثلهم كمثل الذي استوقد نارا أولا كايرا سكن جهنم إبن إليكت إبن دوا كامل جاتن كامل نارا إليكت كامل نارا هذا إنتم وكايرا استوقد نارا وهي كمثل كايرا استوقد نارا أي نارا مثل إذا نارا irọ́ kàmá rẹ̀ rẹ̀ fara jẹ́rọ sọ́mọ́dọ̀ sọ́mọ́dọ̀ kí n bí fara fọlọ́mà àbọ̀ àtúmọ̀ àwùlọ́hù ذهب الله بنورهم سمعوا لك ذهب الله بنارهم يجي سوكا إلى أرجو سيكون هو مجرد ìkéde kó ìhìnjẹ́ nínú àbáyọ̀ sọ́mọ́dé sí kó lórí náà ọdún lánàá don ina haza duk yiri da guda na hita na tura ẹni rẹ̀ ọ̀nà kàrọ̀ ọ̀nà rẹ̀ wá kó ìgbọ́kùnrin náà kí na ọ̀nà ọ̀nà kàrọ̀ ọ̀gbìn bẹ́ẹ̀ kó ọ̀hún náà máa máa náà na tó lè ní ọ̀dínà ètò ìyẹn náà ló kú sí ìgbà àkàrẹ̀ pé ẹ́ ló lè mú ọmọ ما يرزمك منكم أو ملعبك فلما أضاءت ما حوله ذهب الله بنورهم كو ملعبك بنارهم because النار الباقية وذهب بالنور أهلا وسهلا يريد كتابه ربنا طلب فلما أضاعت ملعبك فلما أنارت ẹ̀rù ìwé mo ń pè ọ̀bẹ tẹ̀ ṣé mo ń pè ọ̀bẹ tẹ̀ àdánwò àdánwò light no light ayé dánwò dánwò ayé light ẹ̀yìn no ìwé no light ẹ̀mọ ẹ̀rù ìdílé kó ní ìka fẹlẹ́mà àdọ́ àti àbọ̀ àti ọmọ ìkùnkà ìjọra light ọ̀run with dánwò ذهب الله هو يرى ذاك بدوئهم lọ́wọ́n ti wáhà bàbáwò bìbìrì àgbáwo ọ̀nẹ́rẹ́ àná ìjánábá ní lọ́sà àgbáwo ọba nínú ẹ́ sí gbáwo sẹ́sì bàbá nínú ọ̀ká ètò ìlú ọ̀ẹ́ ọ̀nẹ́rẹ́ ọ̀hún ìjánábá ní lọ́sà ọ̀ẹ́ kó so meaning ètò ìlú mú yọ sí ẹ̀ now is to be bigger than what over. ربك هو الذي جعل الشمس ضياء والقمر نورا إن يعني سورة تساوي لمس هو الذي جعل الشمس ضياء والقمر نورا أمريك الضوء وينزل اي نور وينزل أهم ناو هناك فلما أضاءت ما حوله ذهب الله أما فلما أضاءت ينزل أنا بني كيكيري déwọn náà ti kó wọ záàbà lọ́hù dùnú lórí ṣe yẹn ni so somebody is like car right now and I go think about this ìdúgbò yà ni like ìmọ̀ ìṣàkó mẹ́wàá wọn lè kó ẹ̀ka ẹ̀ka ìjà mi ní ìṣẹ̀lẹ̀ ìyẹn tó ṣe ìyá náà kò ṣe nínú wọn ọ̀dọ̀ lọ́kọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kò fún ìgbà ìka ṣe wọn ní táàmù náà kà mí ẹ ọba kìí polisi ni wọn wà ẹ lè jẹ sáyà oríṣi èjìdí pé ojúlówó ọlẹ́ àkọsẹ́rò rẹ́ṣọ̀ ni ó kó èjìká adọ́lọ́kọ náà ní àkọsẹ́rò ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀kọ́ ìwé ìwé ìtù ẹ̀yìndì bímọ àná omúlò náà sí lóòrè ẹni bẹ́ẹ̀ nìsà dọ́wọ́ sí ni bímọ àná ẹ̀yìndì list ètò rẹ̀ mẹ́ẹ̀kọ́ ni ọ̀rọ̀ so asami misali náà wọ́n mọ́sálẹ̀ lẹ́bi yẹn ẹ̀kọ́ bímọ àlá yẹ́sùmọ́ ìlànà ìdá àǹkọ́ من بكم وهم لا يتكلمون أما لنا أن القرآن أما ترى يدعو من يدعو نكوة أزاور شعصر نعم أتيب لنا ومثل الحبة التي أنبتت سبع سنابلة أتي إجابني نمجع كان القرآن كمثل الذين ينفقون في سبيل الله كمثل الإيه حبة أنبتت سبع سنابلة في كل سنبلة مئة حبة والله يضعف لمن يشاء والله واسع عليم مما كاكا هني spend كده مني where is my time one apart from now money chill so happen they go into what into a papa euro each one eh na ni hundred a papa now ko dem kore ni la na one dem wanda ya yi muhimmi yau da ya ciwo ne wani da na wama na halarci kan wani halarci da ni ku a wannan sai ba mu kama sai mu sheka in ku sai ne raka'atun fi dunya kamar a raka'atun eh sabwa sanabila fi kulli fi kulli sunbulatin mi'atu raka'a ko wallahi da'ifu liman yasha ba na fi raka'a ne da ku ne eh wata dubu ba ga hin to sai raka'a seven rakah man each one that way one hundred rakah ọ èkó lọ́ha wọ bí mo tó sí just rakah èkó níbi bí àwọn akọ ọ̀gbọ̀dọ̀ rẹ̀ seven hundred mo tó sí rakah. ومثل القلب الذي ينحس كو أتي بجي إذا متى ينحس بركة ينحس يذكر mun nan diwa na Qur'an ko anya na mari ko na sura in sai ka shi ko mun dan kai haman gene da shi eh mun <laughs> da ko da kiri yana ka in tahmil alayhi yalhas aw tatrukuhu yalhas wa ni atura wa su ne da okoro an ko ko tai ga ko bi ko ore wa je ke ne da okoro da ram hmm? يعني هو والحمار يحمل الأصفار أنا بقول الأمور هناك على نزلت الجمعة كل مثلا مثلا الذين هم من التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أصفارا هم أقول ما الذب لا ما ما في ذكرها ثم لم يعمل بها ثم لم يعمل بها ده ما يعني هذا كتب القرآن يا أسمان كسر جاكي إلانك كركتو أنا كويت وعلم now for example aku itu saya kata saya ni man harus makan ko mata ia nama harus makan so example ni yang begini man was the bad I ahụ na-eji ụzọ ahụ isi kwuo ere isi ọnụ aka m n'ụlọ ọmụmụ ụzọ ebe ndizikọ aka ere ka isi ọnụ ndị nsọ isi ọnụ na undergo chemical change not physical change ị ga na chemical change bụrụ ọnụ physical change physical change or change onye wara ma ịnwa azụta ha but chemical change fine. final one is done one can for two questions wakani mnimbea ukanyana na wale inyenalo ushobile kweda bilina dry wako kwa nyao anaobe dawe in crystal form oyoko to crystalline very pure awarai ishuga mwana wasuga tindo ana wazi na yao physical change o oyoko and chemical change wansa na waya wako nyumwa wale exemplar learn ọ̀sán ọ̀sán ọkùnrin pẹ̀lú ndéjì àwọn ẹ̀tọ́ ẹ̀fọ́ ẹ̀fọ́ owó rẹ̀ àwọn oníyẹn pẹ̀lú akúnyẹ́ oní ọdọ́ fúrẹ́ṣọ́ nà lọ ọbẹ̀ hàn ìlú chlorophil sáfẹ́ mi ní nà wà lọ́nà kò green àtọ́ àbùdá owó ní pẹ̀ bàbá ìgbẹ́kọ́ ẹ̀kẹ́ kó lọ́wọ́ rẹ̀ pẹ̀ ẹ̀ kó wọ́n fọ ẹ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀pẹ́ fọ aláàrọ̀ ọkọ̀ ẹ̀fọ́ rẹ̀ ẹ̀tọ́ ọ̀kọ́kọ́ para àti ọ̀sọ̀ ká ẹ̀rọ ní ọ̀wọ́n wọn lọ́wọ́ kókó para ọ̀sọ̀ ká ẹ̀rọ kí ẹ̀ so àwọn ọ̀kẹ́ ní ká tẹ̀ mí lọ́ọ̀kọ́ náà wà rẹ̀ muslim mutu hada aka ضرب مثلا فاستمعوا له أدب سورة الحج ملك ملك شيء بلوم من يتعقوا وستوبة إن الذين يتبعون من دون الله يسألوا عن يدعي المنعم إتبعي إذلك واهم أجمع واهم شيء واهم لا يملك ذباب إنما ينتمسي ولو اجتمعوا له عرفك أقوى بوح ذباك كريتسمي أينهم بدون تسوي يسأل أما نوين كيكيري نعم غايته وإن يسلبهم الذباب شيئا لا يستنقذه منه إذا لا يعلم إذا لا يعلم إذا لا يعلم من الدوارما أي يقومنا كذلك الدوارما is very modified only in one cherry and doing well modified is modified that has a echo mount on him two bases go only only modified mouth part mm. even no one comes out if I will not end up chemical change and chemical change yẹn yeah, you can't return back ọkọ pọtùmù nǹkan wa dọ bẹẹ kó ya nù nǹkan exam ẹwọ náà ẹ máa ń yan tó sa kúmọ common easy hmm? ọ̀rọ̀ máa dọ́wọ́ ẹ̀sán ẹ̀mẹ́rin ọ̀dọ́ kẹdọ́wọ́ fàtọ́lù wọn lò ọ̀rọ̀ máa hẹ̀sán ẹ̀yẹ kùn ẹ̀yẹ kùn àwọn ẹ̀sán ẹ̀yẹ hàn yín zakoni akome akome anakoni ko anani gbura ọkọ ẹni yaka okọ ṣọpọ ẹka ṣọka ìtumọ̀ náà sọ dáwọ fà tọ́lù wọ́n mọ̀tòlù ẹ̀rẹ̀ ní ọgbọ́ sọ̀rọ̀ wọ́n ankabut àti ìgbàgbọ́lẹ̀ ara hẹ́ni mẹ́sàn-án ìrìbáni wọ́n mọ̀sálù àmà wọ́n lọ́wọ́ sọ́mù àtọ́nà ìkẹ́kẹ́ ògbóyìn kuwa wee na nkịta ya anya na nke obodo ha akara ya ọrụ ndị ama benin gaa lọ́nà ọ̀tá wọn náà máa sọ̀rọ̀ chánchan ọ̀nà ìdáyà àná ìkà ọ̀nà ìbùdó tó kò ní ìdáyà àbúkì lẹ́tẹ̀ kó mama type ara ní kílásì ọ̀rọ̀ kó anyị kílásì for the and the ẹ̀jẹ̀ níbi ìlú náà àdáṣe ojú ìwádìí ní ìwà ìwà àdáni tó nù so ẹ̀rọ mẹ́rin lábùm àdánù láyé sùnmọ́ àwọn ọmọ bíhà wọ́n láwọn máa yẹ láyé fi ṣe ọmọ bíhà wọ́n bá sí wọ́sàmì àtàwọn mẹ́rin létí àtàwọn máa wọn. ومثل الرماد الذي اشتدت به الريح أتي أتتو أمريكا ahaatu yɔ sahaatu ahakɔnko so abɔ mɛ ka nkɔla na di na ke nwere ɛnyɛ kɛ ɛn kɔ ɔkɔdunna ilana amele min amalen lɔbi alina ho habaan mahansoro kɔ ɛhɛn abɔ because ɛwɔ yɛ tɛ ìfɛnɛ yi lɛ tɛ ɔjɛ kɔ ɔyɛ tɛ ayɔ tó yɔ ebi wa nkɔ yɛ. نعم وماذا وشجرة الطيبة وشجرة خبيثة هم هكاتلك كان لا إله إلا الله كلمة لكم استبليش أكيد أمريكا أصلها ثابت كو وفرعها في السماء إذ يبتل جروت يبتل يبتل nen abanda kuna mwanzama hmm? then kalmatul khabisa layo shajaratul khabisa anaika obulezi kona kuwagwa chono obulezi kona chono kuni والماء النازل ni السماء أتين يجيبون سما من هكذا من المنهرين ها من náà ẹ̀ pléèmù hẹ́rẹ́ náà lẹ́yìn mú kó ọ̀dọ̀ olùwà ni wà á ń gbó wọ́n ní ọ̀rọ̀ lọ́wọ́ ìjì múlẹ̀ rẹ̀ náà aláwọ̀ àṣẹ tó ní aláwọ̀ aláwọ̀ múlẹ̀ mọ́tò náà sọ́nà tẹ́nu. ورسم المشكات التي فيها مصباح bọ́ọ̀lù ẹ̀fọ́ nìkan ìjókòó ọ̀nìfẹ́ misbah ńlẹ̀ kótó báyìí náà nìyí. الله نور السماوات والأرض مثل نوره كمشكات المشكات فيها مصباح المصباح زن في زجاجة كأنها كوكب دري إيه؟ الزجاجة زن كيف يزاك وشعرا إيه. to ọmọ ní àwọn ìdúró ọ̀hún ṣé mo ní ìkan ọ̀sẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ yìí ètò ìbí mo ní ẹ ẹ kẹtẹ yìí ní ọmọ náà á nyẹra ẹ náà ọmọ mo ní náà nyẹra ṣùgbọ́n náà ọ̀tọ̀ àlọ́ wọ́n sọ náà iṣẹ́ ara àbọ̀kẹ́ ẹ kò sí àwọn light ọmọ ní practical ní ọmọ mi náà ọ̀hìn dàbí this triangular prism dáhìá mi dábàá kú ìdá ọ̀nà àrẹ́ra kó. لم تمسسه نار أولا من ذلك لم تمسسه نار نور على النور يهدي به بنوره ما يشاء سبحانه وتعالى is light upon light not light upon fire أو يقول <laughs> والعبد المملوك الذي لا يقدر على شيء أتوري ملايكة مملوك he is disabled أين كان يومين أين كان يومين والرجل الذي فيه شركاء متشاكسون أتى أغنائك كان أهني أبي accompanying uh, shuraka sharik la sharika lahu ko oni accompanied or associates ona ga ko mo zeze oge ile tawre ni nubu jiwa ni ko amen wal maqsud aksamu sai isiru na bayana mutan الرجوع إلى آيات الأمثال كبر لسنا بهم an example والاعتناء بها you attach importance to it, you give an importance. in Inayatun khasa. Hmm? Okay, special, specific importance should attach to it. ويلخص ابن ابن القيم رحمه الله ابن القيم رحمه الله الى ان اقوى به ما على المسلم ان يفعله اسمه هو باب تنكم وليكم لعلاج قسوة قلبه إن أين سوي أين أين كيار أين مقوع أين ينقطع يمالني بالقرآن قياس القرآن كيان سوي قلبي فيقول ابن القيم الجوزي بكى رحمه الله ملاك ذلك أمران أتوتم رينان إلى واو أهبير ما أنفع فانه أن تنقل قلبك من وطن الدنيا فتسكنه في وطن الآخرة أنا وكا أياو ترانسفان شو هوني إيه إيه همم أيوكو شو هوني إيه همم بو شو كنا فتسكنه بو شو تني السكنة شو تني إيه سوري إيه أكو دلنا ní ìnáwó mi ìskwọ́d àìkẹ́wọ́ ìdí ikú èlò ìhùjẹ́ ẹ̀hùn súnmù taqabbala bí kullahu ala ma'ani al-qur'an àwọn ọmọdé bẹ́ẹ̀ wéyí kí àbítúmù qur'an tó ọkọ̀ ọ̀yà ìtúmù qur'an dání wọ́sítẹ̀jìlá ìhà then lọ́mọ̀ẹ́ká ayáwó ọ̀ọ́zẹ́tẹ̀ wọ́tẹ̀ dàgbẹ́rẹ̀ ha lọ́mọ̀ẹ́kọ̀ òwúrẹ̀ rọ́ọ̀sínú sí rẹ̀ وفهم ما يراد منه بوري إذا كيسي كاينا وما نزل وما نزل لأجله أتسمع وقن جوائن وأخذ نصيبك من كل آية نزلك أبانا وعكار يبسي باو من أنا ما فلازم أفهمني وتنزلها على داء قلبك دين دم وليش نوع سنفهمني

a care, a lad of dofu iman omihuhu mbuan hizi mekana Allahu alam Oka obawan istishaaru azamatullahi azza wa jal istishar shuru dubu fili ọgbẹ́ni ọmọ yìí ní jẹ́tẹ̀ ọmọ yìí ويفيدهم ومعرفة أسمائه وصفاته ولقص بوعه أسماء يفهمه وصفات تفهمه وتدبر فيها ورسى وتشجن وأقل معانيها بوعه بوعه زيت منه لك كي الرحمن لك أكا الرحمن وعك الله ومتى الله ويهدي التأويل الله منه المعبود سنرحك أله يأله آلهة إله الله بمعنى عبد أوه الله منه المعبود Hmm? now Ar-Rahman mwenye yamba then ahaba mwenye luj umuzi wana tala kama nyamba ala huu onye ena kuzi wala ahaba ni mwenye is one over hundred is just one million and ninety nine times who subhanahu wa ta'ala and kwa hiyo kwa divana ulimwezi ya uwe wenye abu yana ni model kaa wame exactly وهنا وتقرار هذا الشعور بوهيبة فنلانا في القلب هنا وسريانه إلى الجوارح لما كيفزنا هنا بجن ما ده جنجي ما السم كله لتنطق عن آه، لتنطق عن طريق الأمل بما وعه القلب ده ده يعني رهيكه juzi oyesu mukoro inzana ika wahahu lkolb isana ya ukontain fahuwa malikuha wa sayyiduha agoka aya onobe uhinya ile nan dara hodobe ne hiya bi masabati junudihi wa atbaihi wa asmanika eh ana wa sojan sojan sojan Buka, ko bonduka buka. ọ̀kọ̀lẹ̀ rẹ̀ ẹ̀rọ ti bonduka rẹ̀ ẹ̀nà sàṣàn sẹ́ni àgọ́ká ayífa fẹ́yọ̀ sọ́lọ̀há sọ́lọ̀hát ẹ̀já yàrá sẹ́ni ọ̀chẹ́ wọn ọ̀rọ̀ yẹn sẹ́ni so bonduka ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀kọ̀ ní ọ̀kẹ́ ẹ̀jẹ̀ ọ̀gọ́ ọ̀bùtálẹ̀ ọ̀nà captain náà ní àrísàlẹ̀ ẹ̀yẹ́ Commander. kọ̀mándà kọ̀mándàntì ọ̀rọ̀ àjọ ẹ̀tẹ̀rẹ̀ sójà náà wọ̀ jẹ́ kọ̀mándàntì ọmọ ìjọba kọ̀kọ́ ayé ara lókọ̀ méjì sójà náà wọ̀ náà kọ́ àmì níní so ayé ọ̀rọ̀ àmì ẹ̀tọ́ náà ọ̀rọ̀ àmì wọ́n yà fásádà fásádàt ìjà ọ̀rọ̀ rédíò tí wọ́n náà rédíò ونصوص من الكتاب والسنة في عظمة الله كثيرة ilé anábẹ̀wẹ̀ ilé ìwé mọ̀lẹ́ ìyàtí súnmọ́ ntọ́nu yìí àìsàn ìsìlám ebe ọ̀yẹ́dẹ̀wọ̀n ọ̀nẹ́ ọdẹ̀wọ̀n mọ̀lẹ́ ọ̀ka ọ̀rọ̀ ìyàtọ̀ àmàlàhà àlùmọ́sílẹ̀ ìjókòó mọ̀lẹ́ ìyàtí súnmọ́ tẹ́ lọ́mọ ní ilé rẹ̀ tẹ̀lẹ̀ rẹ̀ tó ṣe mi ìrọ̀tẹ́jà fàkọ́lùbùhù dáyà náà dẹ́gàhì wọ́tọ̀wọ́dọ́ àtúnáṣàhù lẹ́lẹ́ dɔw kari suhi dɔw kemo ni ci o gbɛɛ n'a ye ka ɔnɔ na ban bɛ jate mun wa fa dɔn ati arukɛna ho le sɛbi el ale dɔw wɛnwa lɛtɛ a bɛ yɛn ŋɔn ye o gbɛɛ n'a ye ka ɔnɔ ahun dɔw wa bɛɛ da ko su an lɛrɛ bil awali datini a ŋɔhi yɛ n'a ka ɔnɔ o gbɛɛ yi sɛw ni a tugulen mɛ ni. famin zalika وإنما ما جاء من أسمائه الكثيرة وصفاته سبحانه إنما كعبوا إن لهم هنا قرروا أتفجر مري أو إن هوان فهو العظيم أبو كلهم أنا العظيم أمرهم نادم رام المهيمن هنا دي أولين نوتي أبو سبحانه وتعالى أجي مسانسان أراوه ibadi. من يبني تشهد يعني قاهر فوق عباده المهيمن muri ukize omulimu naawo kaka ebyono emahoomi dome waye komulira wayami komulinamanimitei anakisabi omuri wamataala oka afaraitum ma tumnun wonaka ilanoizimu naam أنتم تهلكونه أم نحن الخالقون خالقون يعني ليك ريتن هذا إيه مره زمرك لو نشاءكم أيه ومدنا تعالى وما نحن بمسبوقين على أن نبدل أمثالكم وننشئكم فيما لا تعلمون yanya na nje na ude ya kiso ni uja na ude hani na yenda wa sasa uja wa ama dawa hota alole ije na ude hota wewe ude ije da mada ika en won ude ije ije mada ika ude ije deska dali kije ami nyamu na na ko hapa na ogoro dai ije ije amuzi dai ka ẹ̀rọ òwúrò òwúrẹ́mì wọnyí ẹ̀kẹ̀hẹ̀rẹ̀ kẹrin láti náà lẹ́yìn àṣà àbúrúkú wọlé ni ẹ̀yẹ́ lẹ́yìn àṣà wọ́n máa náà lè mú ìgbòkè mú kẹ́yìn náà yànjọ náà dé àná àná bẹ́ẹ̀dẹ̀ yà àǹfààlẹ̀kọ́ kamal bàárẹ̀ àtẹ̀rẹ̀ ọ̀nà wọn ṣe àkọ́kọ́ ọdún ṣáà àtúnṣe sáà ká yóò rò kọ́ná wà nù ẹ̀rọ mú ìyàrá mú ìyàrá kẹ́ yóò mú ìyè ètò tó nǹkan ẹ̀rọ náà yẹn ilé ìwé náà ilé ní ọ̀hánà náà ní ilẹ̀ ìdíje àwọn máa wà ní kìrìtì àwọn ọmọ ọmọ yìí tí wọ́n yóò kìrìtì náà wọ́n mi mo mọ̀ àfàrà ẹ̀tọ́ náà tàbí sóun àná kọ́ ìrìsí wa orúkọ ní wàá kọ́ nù wàá gbọ́ àgbọ̀ apá lóòkọ́ àtàrò ọ̀yọ́ ahọ́. àǹtùm tẹ̀síra ó náà ó àmìnàmù ìzàrí ó ẹ̀hún náà lọ́nà ṣọ́ ìlẹ̀jẹ̀ ọ̀gbọ́n ọ̀hún tọ́ọ̀mà oyún mọ́mọ́lì di mẹ́ẹ̀ka bánà ọ̀hún nìdírí. lọ́nà máa wọ̀ mọ̀ ẹ̀ń tún ní kàtà náà nìyí. sá wọlé tí ní wà mọ̀ ní fàzọ́tò tọ̀fọ̀kàhùn lọ́kọ́ àmà lọ́kọ́ àjùtọ̀ nìgbẹ́ oyún ẹ̀rọ ìgbẹ́gbẹ́ ọ̀rọ̀ ọjà ẹ̀rọ náà. ọ́ èrè àwọn àbúrò yẹn ká nìkẹ́rẹ́ bal nahnu eh mahrumun gbogbo ibi yìí sì kìsọ màsí mẹ́rin àyà tó yìí nìyẹn tẹ̀lé ní àfọ̀rọ̀tún náà àfọ̀rọ̀tún mọ̀ níwá alẹ́bí tẹ̀sọ̀rọ̀bọ̀ àǹtùm àǹzẹ̀tùmí mọ̀ níwá lẹ́bí àǹzẹ̀tùmí mọ̀ na nazete ọ̀yẹ̀kọ́ nazete ahọ́rọ̀ ní nìyẹn so ọ̀sán náà yẹ ẹni mọ̀gẹ́mì gbogbo náà kọ́mítì bẹ́ẹ̀ wọn ẹ̀mí nìyí. ọ̀nàmọ̀ ìjára ìjára wò kó mo ní bẹ́ẹ̀ rí ìrìn ọ̀kẹ́ rẹ̀ wọ́n ṣáàbù mi ọmọ ṣòwò kó tó lá àṣàbù lò ló anáàrù zàtì wọ́n kó ìlú mi balẹ̀ ní àkọ́wé ká àmẹ́ríkà àgbàna kátẹ́ mi bẹ́ẹ̀ tètè bẹ́ẹ̀ kàrọ̀ bẹ́ẹ̀ àkọ́ ìfẹ́ mi mo rí ìyẹn náà àkọ́ mi bẹ́ẹ̀ àkọ́ ìwọ́n má wọ́n má náà kọ́ mọ́ ilẹ̀ àníyàn nínú bẹ́ẹ̀ lẹ́yìn lọ́wọ́ ìlànà ọkùnrin náà tó náà bàbá wọn lọ sóyà أنجز أي كبون من كان إيه أم هل أنا هلا بلمنا شهود كو وما لكم وما لكم منهم إلا أن يؤمنوا بالله الذي محمود عليه الله ملك السماوات والأرض والله على كل شيء شهيد إلا الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا fọlọ́mù azáàbò jẹ́nu abẹ́rẹ́ náà ni mi ẹni mi bí ó ṣòro ọ̀dọ́ kò gbé náà mọ̀ kó mọ inú bẹ́ẹ̀ kẹ́hìn sọ́bẹ̀ ẹ̀hún kí sẹ́ dààmú nǹkan náà máa ń dé òwe mu nǹkẹ́ ìjà àná mi nù mo ní ìmọ̀ náà kàrí bí ó tu wẹ̀ lọ́nà wọ kà á ni dáka ẹ̀rọ dá ọ̀wọ́ yẹn ni bí mo ní kà òní èrè kò ní ìyá wọn bí mo ní kò ní wọn ni sọ́mọ́lì إن الذين فتنوا من ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أول جهنم كان حريق ولا يلعبون إن سيبرا إن بطش ربك لشديد ملك وإذا من يرى هوي آمين إنه هو يبدئ وهو الغفور سيعب أنجار من نور جيه دور نور سلاوة ذو الأرش فعال منك بترى هل هداك هل هداك حديث فرعون إليه فرعون هل زمود ليه أنا بل الذين كفروا أنا كفروا من أكلين بيتي lórí káà kò múlì alákọ̀ọ́dẹ kẹ̀kọ́ àkọ́rọ́ aláìkọ̀ọ́ ìmì ọ̀rọ̀ àyànnà rọ̀bà إيه awo en awo ho ko akola ni wa do dai kan gele eh? ko mo si ba awo mo ko ba mo ba ni e wa do o na ho la ho ko to mo ni de ni de ki jela jela lu ko ai ha ka sen ka hoji ni ka e ba ye ni ka ngari ko wallahi mo wa eh بل هو قرآن مجيد في لغة ọmọ yóò ka àwọn náà tó mú ọ̀rọ̀ tọ́mọ ẹ̀fọ́ ráyìn àti samud hmm? tọ́ mọ̀háìmì náà náà aljabar aljabar ọmọdé náà ká ọ́ni ọ̀sùkátà ọ̀rọ̀ nàlẹ́ ìjàbar ìjàbùrọ̀ mi ni force the enforcer èyí tó kò lè sùn ọ̀rọ̀ ní arákùnrin <laughs> ẹni jẹ̀bẹ̀rù tó borí ẹ̀rù náà ojú kọ̀rọ̀ rẹ̀ nínú wọ́n ká kọ́ rẹ̀ ojú kọ̀rọ̀ rẹ̀ rà wọ́n yàn ká kọ́ rẹ̀ rà ó yà hàn ojú kọ̀ àkàrẹ̀ yìí wọ́n yàn ká kọ́ rẹ̀ kàrẹ̀ yìí wọ́n yàn ní ẹ̀yìn yìí alùmọ̀tàkàbẹ̀r ọmọ ìfẹ́ náà òyìnbó òyìnbó bí òyìnbó akẹ́mọ̀ àwọn yẹn ọmọ ìyẹrẹ ọmọ ìyẹrẹ láàrín sọ́kàtẹ́wọ̀n wọ́n ní ìsìnkú kóbi tó mú ní ọ̀nà ọ̀nà alkawi mú ní ọ̀nà ọ̀kátà alkọ̀vẹ́r mú ní àìká ilé àmì bí a nù wọ́tọ́ mú tàtàrà mi ní kẹtẹ́ mu alkabir mú ní ọ̀dẹ́ mu almutaal mú ní ọ̀nà àìká ọ̀nà ọ̀gọ́dọ̀gọ́dọ̀ mú ní ìtura rọ̀ mm-hmm. báyìí wọ́n ملك رمضان كيجي هو الحي الذي لا يموت ومن الحيوانات الكوميزم والجن والإنس يموتون تعالى ترجمة إنس وهو القاهر فوق عباده أمور النار أنا يكاد بدي شعب ويسبح الرعد بحمده akin ilanrik ọpa náà ha ọ̀yànyà rẹ tẹ́ẹ̀rẹ́ aban lọ́nàm tẹ̀síbíyì wọ́n mu yìí kó mu yà wọ́n wọ́n mẹ́láìka tó ní xeifati mẹ́láìka ní kó bẹ́ẹ̀ ni náà wọ́n mu ní sọ́wọ́n náà tó àná azizu zontekọ́m ọmọdé yìí náà ká ọmọ aziz ṣé aziz ọ̀nà àbúrò. àbú oríjẹta nǹkan aziz ezza àbúyì àbúyì kàtàrà zo intikam múnara yìí source of vengeance múnara ọ̀nà ìpòmù قيوم لا ينام قيوم múnara yìí the eternal like ọmọsára وسع كل شيء علما mbili amirani ganakuwa bizaza ubemboni ya'lamu kha'inata al-ayni wa ma tukhfi sudur abi e e yana kaka kha'in eh yana kiya pevu eh amuya eh wa ma tukhfi sudur atisanate inai وقد وصف ساعة علمه بقوله ọmọdé orí أي ọyí دم gbamgbami ọyàn lómìnira ìjúwe ní kọ́lé rẹ̀ yóò وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يأبس إلا في كتاب مبين وعنده ولترئيده وهي مفاتيح الغيب are uh, the treasures of oil is a matter hidden knowledge أمور ما كمان لا يعلمها إن ما إلا هو علم عبد الله بن عباس رضي الله عنه daawin in hadisinka aki mafatin ruga ga sai haru ko another the last one of surah luqman rawa kuma subhanahu wa ta'ala ka inna allaha indahu ilmu sa'a وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت It's not like you say human anything Fẹ́ẹ̀n nọmba wán, ìmúlò ní akẹ́ náà ihe àwòkọ́ àdúrà mọ̀ ẹ̀yàn náà rẹ̀. Tù, ìmúlò rẹ̀ orí ìhọ̀ ẹ̀zọ̀ kó ìmúlò ní akẹ́ náà rẹ̀. Àbí sáyìn ego lórí ike ìjọ rẹ̀ wà zọ̀. Orí òkè ìhà wà zọ̀, ìmúlò ní akẹ́ náà rẹ̀. Àti sẹ́nà yìí sọ̀rọ̀ ìhè zi, ìmúlò ní akẹ́ náà rẹ̀. Àbí skáàni náà wà táwọn, ló wàhálà táwọn, ló làákú gbẹ́nà ọ̀rọ̀ owó gbẹ́yìn náà ní ẹ̀wọ̀n scanning ne ga-akọ n'ọrụ dam niile scanning ne ga-akọ niile dam n'ọrụ apart from scanning ụjọ na ihe ahụ agwụgwọ nye wa Scan scanning onye ọka ọrụ ọrụ sie scanning onye ọka ọrụ ọgbụmini scanning onye ọka ọrụ kagbiri scanning onye ọka now gbọmọ e, ka enwekwa n'anya nka ụkwụ ọnụ sanlam then enwekwa n'anya nka ilé ìsútú subhanahu wa ta'ala so wọn ní claim many of these five kọ́nà ẹ̀ wọ́n àwọn olóyè ga káì mọ́lá lábíà ní lábíà wà ní ẹ wá àrùn àwọn àrùn ìnà aka wọn ní dókítà wọn àyè lè ṣe ìnà láyé ìnà wọn. ìnà aka wọn yà sọ́nà kan. كاربون الزرم عشان اني هاس بتوع نهر كذي عشان هذا الدعاء هم كان عبوا وين كنتم تا أمور بنا تعالى أكا أمني مفاتيح لباي بناك أو نا يعلم وأعلم ما في البر والبحر لما هي بسنا كوليتي أتسنا منه وما تسقط من ورقة إلا يعلمها all possible kari kunya ina agbara nan ìmọ̀tọ́ ìyá yẹn náà lóyún ara all possible kari kunya ọ̀họ́rọ̀ bẹ́ẹ̀ jẹ́ akọ̀mọ́rí yẹn wọlé ahabatu fẹjọlọmọtì lárù àbísí uhu uhu náà ní tèèsì all possible kọ ẹ ọ láàbí kunya náà ní wọ́n na ètò mi ní na wọ́n kì í mú òkú wala rotbin ẹ̀yìn sẹ́ become fresh lórí kárọ̀ títọ́ bẹ́ẹ̀ fresh àkọ́mọ́lì yẹn wala yabisin ẹ̀yìn sẹ́ nara ẹ̀ ọ́ abikunyẹ bẹ́ẹ̀ ni kùnyìn mọ́ ẹ̀ ọ́ bẹ́ẹ̀ ni kùnyìn variegated variegated leave ẹ̀ eh? ọ́ àkọ́mọ́lì yẹn abandon àkọ́mọ́lì yẹn ilà fi kìtọ́ abínibẹ́ẹ̀ lẹ́mú mi kọ́ ẹni lẹ́yìn mahfuz ọ̀rọ̀ náà wọ́n ní ما أخبر عن نفسه بقوله أرى إني ويجت دمو مرهن إن هو نزال إن دمك أن أوك أبات وطا بقوله لليكم سبحانه وتعالى أوك وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه وما قدر الله حق قدره ولك أعظم أن النار رأت بي ومري رأت أن لا رأت بي إفيو إفيو مري أيوكو يو النار مجم بي دي بي سمو مجمن تيو مرين سبحانه وتعالى بمرقوني والأرض جميعا أعبتي زنانيتو زهنغار أبنبن قبضته يوم القيامة إيه؟ والسماوات يوم القيامة الله سبحانه وتعالى إيه؟ أبتي زنان أبتي زنان مطلومري كارا نوكارا تنوانا أبنبن كارا وكوكوه من هو مهم يعني majhul ko muri kan wa ce koko ayi su koko da mis kara koko wa ban ya wali ya solihin ko in muka ma ba kara koko wai ba ne mun ibn mutana qala rasulullahi sallallahu alaihi wasallam in kun ko kamar ma da masa aka yaqbidu Allahu al-ardha yawm al-qiyamah umuri it is murya kara kuduwa wa yato samawat sama domin ya kara bemini tinuwaran sun ma ya ko domin ka yi anal malik ni ka yi ina wuninai aina mulukul ard ilé mi ni tètè àbúrò mi tètè ọ tẹ́ni àtẹ́tẹ́ sí ọ ara àkàrà kókó wọ kó oríkà. mawo hina oto ogwa mari haje na ma wala ya umde eh subhanahu wa ta'ala aka ويتضعضع الفوائد آه الفواد أوكا أبو إرين إيه؟ أبو إرين دعباني ويرجف القلب دعيا دقه عند تأمل في قصة موسى alayhi salam jíwà tí jíwà irú rẹ̀ sọ nínú ìtọ́pà ní ìmọ̀ọ́sẹ̀ àwọn ẹ̀mọ́ wọn lọ́wọ́ lẹ́mà kọ́lá inú náà ní ìmọ̀ọ́sẹ̀ kàkà ọ̀rọ̀ bí arini anzuru ilayk faqala Allah lan tarani walakin anzur ila al-jabal fa in istaqarra makanahu fasawfa tarani. فلما تجلى ربه للجبل جعله دكا وهر موسى صيقا قل إيه ربي يمري أرني أنظر إليك ومجي دي مريو دي سمر مريو سأقول وكلم الله موسى تكليما ومجي موسى كريم Eh? ọ̀rọ̀ kó annabi musa na àwọn mọ̀ ya kare ọ̀nà wà níbi kò ní àwọn ní chance ọ̀nà kó annabi musa na pa àkàrà mọ̀ nìkan ẹsẹ̀ ọmọ yìí wà kàrà ọmọ àwọn gẹ́gẹ́ kúrò ewu ọkọ̀ ọ̀làdọ́ mọ̀ríkà láǹtàrọ̀ ni wéèrè ìlú wọlé akẹ́ni ń ilẹ̀ jẹ́bọ̀l àmọ́ kẹ́ni ويتبننهم فمن استقر مكانه ما دتو يا ماتلو اتو يا مويل هتبنن لتبنن يمتنجن فسوف تراني وين مريم فلما تجلى ربه للجبل جمل دتو يا ويتبع جعله دكا دي أتبع دسر قلقل فوقنا وخر موسى صعقا أبنون سبه لن يتجوز عن جاد وسنا قوات فلما أفاق قال إني تبت كأمره كاء ما بيجي نعم إسلام بيجي أن يكون بيما بلغة عجينة كون سكون رمالي أو كون شاربة ولما فصل النبي صلى الله عليه وآله وسلم أخ إجان النبي فسر إجان تفسيره آية نعم. هذه الآية قرأها دوك وقال بيده هكذا ده النبي